Sikiru adepoju. Sikiru adepoju jẹ́ òṣèré àti agbóhùnorin sílẹ̀ ti orílẹ̀-èdè nàìjíríà ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ẹ̀yà orin ìbílẹ̀ áfíríkà àti orin àgbáyé ọ̀gá àgbà onílù gángan adepoju. wá láti ìdílé olórin kan láti ìlú èrúwà ní ìwọ̀ oòrùn ti orílẹ̀-èdè nàìjíríà bàbá wọn olóyè àyánlékè adepoju. tí wọ́n ń pè ní àyàn tí ó túmọ̀ sí ọmọ tí a bí ní ìdílé onílù ni ó kọ́ òun pẹ̀lú àwọn àbúrò rẹ̀ saminu àti lasisi ní ìlú nígbà tí wọ́n wà ní ọmọdé. ní ọdún 1985 adépọ̀jù lọ sí ìlú amẹ́ríkà láti bá oj ekemode ti Nigeria All Stars ṣeré láti ìgbà náà ó ti ṣiṣẹ́ lórí àwọn àkànṣe iṣẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣèré mìíràn bíi muruga bukar àti ọlátúnjì.